kú eré àsìkò ẹ̀yin akẹ́kọ̀ọ́ mo kí yín káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ ti ti èní orúkọ mi ni Zainab Ọláìdé ayọ̀lá ìtàn olùkọ́ èdè Yorùbá orí ọ̀rọ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ wa tèmi ni eré ìdárayá ní ayé òde òní èròǹgbà olùkọ́ lópin ìdánilẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ yóò lè ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí eré ìdárayá wọn yóò lè dárúkọ oríṣiríṣi ìdárayá tí a ń ṣe ní ayé òde òní wọn yóò lè sọ bí a ṣe ń ṣe àwọn eré wọ̀nyí bákan náà ni wọn yóò lè mẹ́nuba ìwúlò àti àléébù àwọn eré wọ̀nyí yàtọ̀ sí eléyìí wọn yóò lè dá ìbéèrè lórí ẹ̀kọ́ yìí nígbà wíwí tí n bá yàn láti ṣe bẹ́ẹ̀ eré ìdárayá ní ayé òde òní àwọn ìdárayá òde òní jẹ́ àwọn eré tí àwọn aláwọ̀ funfun kó wá sí ilẹ̀ Yorùbá a kò ní àwọn eré wọ̀nyí ní ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ àwọn eré tí a ní ni, ni a ti sọ̀rọ̀ nípa wọn sẹ́yìn yẹn nínú eré ìdárayá ayé àtijọ́ àwọn eré wọ̀nyí wà lára ohun tí àwọn aláwọ̀ funfun mú wá fún wa lẹ́yìn òmìnira nínú àwọn eré wọ̀nyí ni a ti rí eré ọlọ́pọ̀ èrò bẹ́ẹ̀ ni a rí a ní èyí tí ó jẹ́ eléyìí tí ó jẹ́ wípé ènìyàn méjì tàbí mẹ́rin ni ó máa ń ṣe é ni ó máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan lára àwọn eré wọ̀nyí ni eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá eré sísá igi fífò ilẹ̀ fífò dráfìtì títa lúdò títa káàdì títa lúdò títa káàdì títa júdò netball tébù tẹ́nísì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ á ṣàlàyé lórí ìkọ̀kan báyìí ń sìn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó jẹ́ ọ̀kan lára eré ìta gbangba lára eré ìdárayá òde òní Bọ́ọ̀lù ni ohun èlò tí wọ́n fi ń ṣe eré náà. Wọn yóò fẹ́ afẹ́fẹ́ sínú rọ́bà fẹ́lẹ́fẹ́lẹ́ tí ó rí roboto kí ó tó jẹ́ fún lílò. Ènìyàn púpọ̀ ló máa ń kópa nínú eré yìí. Eré yìí wọ́pọ̀ láàárín àwọn ọmọ ilé-ìwé àti àwọn tó ń fi iṣẹ́ ṣe. Orí pápá ìṣeré ni wọ́n ti ń gbá bọ́ọ̀lù. A lè fi ẹsẹ̀ gbá. Ilé méjì ni ó máa ń wà ni ó máa ń wà bí ààbò àbòsí máa ń ojú àbòsí máa ń wà ni ó máa ń wà tí àbòsí máa ń wà ní ojúlé méjèèjì méjèèjì yìí ẹni tó ń ṣọ́lé máa ń wà fún ilé kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àwọn agbábọ́ọ̀lù fún ojúlé kọ̀ọ̀kan náà jẹ́ mọ́kànlá lápapọ̀ wọ́n á jẹ́ méjìlélógún pẹ̀lú àwọn àsọlé bí eré bá ti bẹ̀rẹ̀ rẹfirí yóò fọn fèrè fún wọn láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ báyìí ni àwọn méjì tó dúró sí àárín yóò fi ẹsẹ̀ taari bọ́ọ̀lù eré bẹ̀rẹ̀ nìyẹn eré bẹ̀rẹ̀ nìyẹn wọ́n á máa gbá bọ́ọ̀lù yìí síyìn sọ́hùn tí àwọn tí àwọn ọmọ ilé méjèèjì á máa gbìyànjú kí bọ́ọ̀lù náà má kó sí inú ilé wọn tí à ń pè ní net bí wọ́n bí wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù náà wọ inú nẹ́ẹ̀tì ara wọn ni alákòóso tàbí alábòójútó ilé náà tí à ń pè ní rẹfrí máa ka iye tó wọlé ní iye tó wọlé sí ilé ẹnì kọ̀ọ̀kan wọn bí wọ́n ti ń bí wọ́n ti ń fun fèrè lẹ́yìn àádọ́rùn-ún ìṣẹ́jú ni eré ti parí ni wọ́n ni wọ́n máa sọ iye ìgbà tí ojúlé kọ̀ọ̀kan gbá bọ́ọ̀lù wọ inú ilé ara wọn ojúlé tí ó bá tí ó bá gbá bọ́ọ̀lù wọ inú ilé alátakò rẹ̀ jù ni ó gbé igba orókè tó jáwé olúborí tó jáwé olúborí bọ́ọ̀lù gbígbá ti di ohun tí wọ́n fi ń ṣiṣẹ́ ṣe àti ìdíje ní gbogbo àgbáyé báyìí tí wọ́n sì ń san owó gọbọi fún wọn tó fún àwọn tó ń gbá bọ́ọ̀lù. eré sísá èyí wọ́pọ̀ láàrin àwọn ọmọdé àti ọmọ iléèwé orí pápá ni wọ́n ti ń sá eré oríṣiríṣi eré sísá ló wà àwọn ni eré oníwọ̀n kékeré eré oníwọ̀n gígùn eré gbagigbagi eré àsáyí ìlúká eré fogifogi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyókù tí ìbáà jẹ́ nínú eré yìí ẹni tí ó bá kọ́kọ́ dé ibi tí wọ́n là pé kí wọ́n ti dúró dúró gbẹ̀yìn ló máa gbégbá orókè ẹni tó bá dé ibẹ̀ sí kejì ló máa ṣe ipò kejì ní ìgbà tí ẹni tó bá dé ibẹ̀ sí kẹta máa gba ipò kẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ó tún máa tẹ̀síwájú nígbà tí a bá padà dé. ẹ káàbọ̀ padà sí ara yín lẹ́kọ̀ọ́ ẹ̀yà akẹ́kọ̀ọ́ draft títa ènìyàn méjì ló ń ta draft lẹ́ẹ̀kan tọmọdé tàgbà ló ń ta draft bí àwọn tó ń ta bá ń ta lọ́wọ́ àwọn tí wọ́n jọ ń ṣeré máa dúró tàbí jókòó yí wọn ká láti máa ṣe àkíyèsí bí wọ́n ṣe ń ta àti wípé kí ẹnìkan má bàa rẹ́ ẹnìkejì jẹ igi ni wọ́n máa ń fi kan pákó pẹrẹsẹ tí wọ́n fi ń ta káàdì tẹ́mítà káàdì yìí ní ojú pátákó yìí ni wọ́n máa ya ojú ihò kéékèèké sí tí wọn yóò sì máa tí wọn yóò sì máa tí wọn yóò sì máa kun ojú ihò náà ní ọ̀dà dúdú àti funfun ní ṣẹ̀ǹtẹ̀lé pákó kékeré pẹlẹbẹ ni wọn ni wọn máa gé láti fi ṣe ọmọ ayò àárín àwọn méjèèjì tí ó ń ta ayò ní pákó pẹlẹbẹ yìí máa wà bí ẹnì kíní bá ta ẹnì kejì náà yóò ta tirẹ̀ wọn yóò máa ṣọ́ ọwọ́ ara wọn láti wo bí àwọn ṣe lè dáàbò bo ọmọ ayọ̀ àwọn lọ́wọ́ jíjẹ bí wọ́n ṣe ń ta á ni wọ́n máa ni wọ́n máa ni wọ́n máa jẹ ọmọ nílé ara wọn wọ́n ní ilé ara wọn ẹni tó bá kọ́kọ́ jẹ ọmọ ní ilé ẹnìkejì tán ni ó gbégbá orókè káàdì títa káàdì títa kò gbẹ́yìn nínú eré ìdárayá ènìyàn méjì tàbí jù bẹ́ẹ̀ lọ ló ń ta káàdì wọ́n lè tó mẹ́ta mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ àmọ́ kò gbọ́dọ̀ pọ̀ jù eré ni eré yìí yàtọ̀ díẹ̀ sí àwọn eré tó kù káàdì pélébépélébé tí wọ́n ya àwòrán àti nọ́mbà tí ó ní àwòrán àti nọ́mbà lára ni wọ́n máa fi ń ta á ẹbí àti ẹbí lè ta ta káàdì ọ̀rẹ́ lè bá ọ̀rẹ́ ta káàdì lẹ́yìn iṣẹ́ òòjọ́ tí ọwọ́ dilẹ̀ ni wọ́n máa ń ta káàdì ni wọ́n máa ń ta káàdì ni wọ́n máa ń ta káàdì lẹ́yìn tí a bá ti síwọ́ níbi iṣẹ́ ni a máa ń ta káàdì yìí náà là ń pè ní káàdì yìí kan náà là ń pè ní what tí wọ́n bá fi tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ ẹnìkan nínú àwọn tí ó fẹ́ ta káàdì yìí máa kó gbogbo káàdì náà nílẹ̀ á tún yọ sí ara wọn lẹ́yìn èyí lẹ́yìn èyí ó máa ní kí ìkan nínú wọn kó bù lára káàdì náà sílẹ̀ èyí tí wọ́n bù sí ọ̀tọ̀ yìí ni wọ́n máa ni wọ́n máa ni wọ́n máa pè ní ọjà ni wọ́n máa pè ní ọjà káàdì tí tí ó kù ni wọ́n máa pín káríkárí àwọn tí ó fẹ́ ta káàdì tí ẹnì kò sì ní ju ti ẹnì kejì lọ kò ní ju ti ẹnì kejì lọ bí ọ̀kan bá lé wọn yóò wọn á sí ojú rẹ̀ sókè tí wọ́n sì máa sì sílẹ̀ tí yóò sì jẹ́ àtẹ̀gùn fún ìbẹ̀rẹ̀ títa káàdì náà ẹnìkan ni ó máa bẹ̀rẹ̀ eré náà nípa fífi irú káàdì tí ó wà nílẹ̀ sílẹ̀ láti ara àwọn káàdì tí wọ́n pín fún un tí kò bá ní èyí tí ó jọ ọ́ yóò lọ sí ọjà láti inú àwọn káàdì tí wọ́n yà sọ́tọ̀ tí wọ́n pè ní ọjà ọjà lílọ máa ń wáyé nígbà tí ẹnìkan nínú àwọn tó ń tayò kò bá ní káàdì tí wọ́n lè ta oríṣiríṣi oríṣi àmì àti ìtumọ̀ ni àwọn káàdì kọ̀ọ̀kan máa ń ní wọ́n máa ń fi àwọn káàdì wọ̀nyí ran ran àwọn àwọn tí ó kópa nínú nínú eré yìí níṣẹ́. Káàdì kan wà tí wọ́n máa ń lò bí ọba láti fi béèrè fún irú káàdì tí ẹni tó bá ní lọ́wọ́ fẹ́. Àpẹẹrẹ, káàdì wọ́ọ̀tì wọ́n fi ń béèrè fún irú káàdì tí ó wu tí ó wu ẹni tí ó ní káàdì náà lọ́wọ́. Káàdì nọ́mbà keje tàbí nọ́mbà kẹrìnlá dúró fún kí gbogbo akópa lọ sí ọjà ẹni tí káàdì ọwọ́ rẹ̀ bá kọ́kọ́ tán ló gbá orókè nínú eré yìí eré lúdò títa eré yìí máa ń wáyé láàrin ẹbí àti ọ̀rẹ́ orí pátákó pẹlẹbẹ tí ó ní ojúlé mẹ́rin ni wọ́n ti ń ta àwọn oríṣìí mẹ́rin ni àwọn ojúlé ojúlé yìí máa ń ní láti fi láti fi ìyàtọ̀ hàn ó kéré tán ẹnìkan e, ó kéré tán ènìyàn méjì ló lè ta lúdò ó sì pọ̀ tán ènìyàn mẹ́rin ike mẹ́rin mẹ́rin tí wọ́n gé kókòkò ni ó máa ń ni ó máa ń wà ní ojúlé kọ̀ọ̀kan ni ó máa ń wà ní ojúlé kọ̀ọ̀kan ọmọ méjì tí à ń pè ní dice ni wọ́n máa kó sínú ike kólóbó tí wọ́n tí wọ́n máa tí wọ́n máa mèpọ̀ kí wọ́n tó dà á sílẹ̀ sórí ọpọ́n lúdò a ó tó máa tẹ̀síwájú nígbà tí a bá padà dé. ẹ káàbọ̀ padà sí ìpele tó gbẹ̀yìn nínú ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀yin akẹ́kọ̀ọ́ a sọ̀rọ̀ débi wípé bí ẹ ṣe máa ń da dice sí orí ọpọ́n lúdò nọ́mbà tí ó bá gbé jáde ni ẹni tí ó da da dice máa kà ní ojúlé rẹ̀ bí olúkúlùkù ṣe máa máa ta tirẹ̀ nìyí nìyẹn. Bí ẹnìkan bá ka tirẹ̀ tí ó bá tí ó kà á dúró sí orí ọmọ ayò ẹlòmíràn, wọn yóò pẹ́ irú ayò bẹ́ẹ̀, wọn yóò sì dá irú ọmọ ayò báyẹn padà sí ilé ẹni tí ó ní in. Ẹni tí ọmọ ayò rẹ̀ bá kọ́kọ́ tán, òun ó gbé igbá orókè nínú eré yìí. Ìwúlò eré eré ìdárayá. Èkínní, ó máa ń jẹ́ ká ó máa ń jẹ́ kí ara wa dá sáká ó máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ kí ó lọ káàkiri ara wa nígbà tá a bá sáré sókè sáré sílẹ̀ ó máa ń jẹ́ kí ènìyàn ní ẹ̀mí ìbára ẹni ṣe pọ̀ bákan náà ni ó máa ń jẹ́ kí ara ẹni jí pépé yàtọ̀ sí eléyìí ó máa ń jẹ́ kí ọkàn ẹni kó iṣẹ́ bó ṣe yẹ kí ó ṣiṣẹ́ ó máa ń jẹ́ kí ọmọ ní ọgbọ́n ìṣirò ó máa ń jẹ́ kí ènìyàn ní ẹ̀mí àjọṣepọ̀ kó wà láàrin àwa ènìyàn ó máa ń jẹ́ kí ó máa ń jẹ́ kí a ní ọ̀rẹ́ láti bẹ̀ ó lè mú oríire bá ènìyàn bákan náà ni èèyàn lè síbẹ̀ di ọlọ́lá tí a bá wo àpẹẹrẹ àwọn agbábọ́ọ̀lù ayé òde òní a ó rí wípé owó gọbọi ni wọ́n ń gbà níbi eré bọ́ọ̀lù yìí àléébù eré ìdárayá èèyàn lè fi ara pa níbi tí a ti ń sáré lọ sókè sódò a lè tibẹ̀ kẹ́gbẹ́kẹ́gbẹ́ èèyàn lè tibẹ̀ di aláàbọ̀ ara àwọn ìbéèrè tí ó lè jẹyọ nínú eré yìí àbí nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí èwo ni kì í ṣe eré ìdárayá ìbílẹ̀ ìbílẹ̀ Yorùbá a lúdò títà b ìjàkadì d eré ẹkẹ e eré àrín ìbéèrè kejì èèyàn mélòó ló ń ta ludo a méjì b mẹ́ta d mẹ́fà a mẹ́jọ ìbéèrè kẹta dárúkọ eré òde òní méjì a draft àti káàdì b bojúbojú àti sáǹsálùbọ́ d àlọ́ pípa àti bọ́ọ̀lù gbígbá ìbéèrè kẹrin èwo ni kì í ṣe irú eré sísá tí ó wà nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí a eré igi gbígbà b eré oníwọ̀n kékeré d eré alásàpajúdé ìbéèrè karùn-ún ṣàlàyé bí a ṣe ń ṣe eré Ludo. ní ẹ̀kúnrẹ́rẹ́ a kò rí jù báyìí lọ ní ìdánilẹ́kọ̀ọ́ eléyìí ìpàdé tún di ọjọ́ mìíràn ọjọ́ ire o.